ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún ọlọ́run ọba àìkú àìṣá ìdìbàjẹ́ ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa wà títí láéláé ọba tó lè pa tó lè sọ di àyè ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ wá ẹni àgbà ọjọ́ ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ́mi ogun ọ̀run yín ká ọlọ́run tó fún wa ní àǹfààní àti oore láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ òwúrọ̀ Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ ìlérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún Ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty two. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni olùfẹ́ Ọlọ́run ọ̀gá ògo apá kẹfà. Olùfẹ́ Ọlọ́run ọ̀gá ògo apá kẹfà ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí la mú láti inú ìwé genesis orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún genesis orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kẹrìndínlógún ó sì mú gbogbo nǹkan wọ̀nyí wá sọ́dọ̀ rẹ̀ ó sì là wọ́n ní agbede méjì ó sì fi ẹ̀là ìkíní kọjú sí èkejì bí kò ṣe àwọn ẹyẹ ni kò là nígbà tí àwọn ẹyẹ sì sọ̀kalẹ̀ wá sí orí òkú wọn ni Árámù lé wọn kúrò ó sì nígbà tí oòrùn ń wọ̀ lọ oorun ìjìká kan ábúráhámù sì kíyèsí ẹ̀rù bà òkùnkùn biribiri sì bò ó ó sì wí fún ábúráhámù pé nítòótọ́ mo mọ̀ pé irú ọmọ rẹ yóò ṣe àtìpó ní ilẹ̀ tí kìí ṣe tiwọn wọn ó sì sìn wọ́n wọn ó sì jẹ wọ́n ní ìyà ní irinwó ọdún àti orílẹ̀-èdè náà pẹ̀lú tí wọn ó máa sìn lèmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọn ó sì jáde lọ ti àwọn ti ọrọ̀ púpọ̀ bí ìwọ ó sì ti tọ́ àwọn bí ìwọ ó sì tọ́ àwọn bàbá rẹ lọ ní àlàáfíà ní ògbólógbò ọjọ́ lè a ó sìn ọ́ ṣùgbọ́n ní ìran kẹrin wọn ó sì tún padà wá ìhìn yìí nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ámórì kò tí ì kún kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa olùfẹ́ nígbà tí wọ́n fẹ́ gbé àpótí májẹ̀mú olówó kúrò ní ilé obedédómù lọ sí ibi tí dáfídì wà dáfídì jó ó sì yọ irú ayọ̀ tí kò yọ̀ rí síwájú ìgbà náà a rí i pé ọmọ darandaran lásán òun ni dáfídì jẹ́ ṣùgbọ́n nígbà tí ìpè ọlọ́run wá sí orí ayé rẹ̀ ìgbéga tẹ̀lé e. bíbélì sọ fún wa nínú ìwé òwe orí ìkẹrin ó dín ní ogún ẹsẹ̀ keje wípé Nígbà tí ọ̀nà ènìyàn bá wu Ọlọ́run, Olúwa yóò mú kí àwọn ọ̀tá rẹ̀ kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ní ìgbà tí Ọlọ́run bá pè ọ́, tí ó sì fi òróró yàn ọ́ fún ìgbéga, àwọn tí wọn kò ti fẹ́ràn rẹ pàápàá wọn kò ní ní àní-àní bí kò ṣe pé kí wọ́n fẹ́ràn rẹ. Olùfẹ́ ó ní ohun nípa ìpè Ọlọ́run, èyí ni wípé kò sí ẹnikẹ́ni tí ó lè kọ̀ Bí Ọlọ́run bá sì fẹ́ràn rẹ, Ó lè fẹ́ràn rẹ bí ó tilẹ̀ ń gbé ìgbé ayé tí kò wù ú. Ǹjẹ́ wàá fi ojú inú wò bí Ọlọ́run bá fẹ́ràn rẹ tí o sì wà ń gbé ìgbé ayé tí ó wù ú? Èyí ni pé Ọlọ́run yóò rí dájú wípé àwọn ọ̀tá rẹ kò ní yọ àlàáfíà rẹ lẹ́nu bó ti wù kí ó rí. Èyí ló mú kí Dáfídì sọ ní orin Dáfídì orí kẹta ó lé ní ogún ẹsẹ̀ karùn pé, Ìwọ tẹ tábìlì sílẹ̀ níwájú mi, níṣẹ́jú àwọn ọ̀tá mi olùfẹ́ kò sí àní-àní pé ọlọ́run fẹ́ràn gbogbo ayé johannu orí kẹta ẹsẹ̀ kẹrin ọdúnnìkún sì jẹ́ kí èyí kí ó hàn ketekete fún wa nígbà tí jésù yóò gbàdúrà kí ó tó fi ayé yìí sílẹ̀ ó wí pé olúwa èmi kò gbàdúrà fún ayé yìí bí kò ṣe àwọn tí ẹ ti fi fún mi. nítorí ìfẹ́ tí ọlọ́run ní sí wa. Si olùfẹ́ náà ni ó fi yàn mí gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ láti máa darí agbo àgùntàn rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé kìí ṣe gbogbo ènìyàn ni yóò yàn láti máa tẹ̀lé mi àwọn mìíràn ti yàn láti má gba ọ̀rọ̀ ọlọ́run tí ó ti ẹnu mi jáde ṣùgbọ́n n ó máa gbàdúrà fún àwọn tí wọ́n tẹ́wọ́ gbà mí olùfẹ́ mo fẹ́ kí a mọ̀ wípé ìfẹ́ gbogbogbò wà bẹ́ẹ̀ sì ni ìfẹ́ pàtàkì wà. Bí ó bá kan ti àwọn ọmọdé, Ọlọ́run ní ìfẹ́ pàtàkì sí wọn. Olùfẹ́ bí Ọlọ́run bá sì fẹ́ràn rẹ, ńṣe ni ó dàbí ọmọdé ní ọwọ́ rẹ̀. Ní ti wípé kò sí ìwà ìgbéraga tàbí ìbínú nínú àwọn ọmọdé, wọ́n sì máa ń ní sùúrù. Nítorí náà olùfẹ́ ó yẹ kí olúkúlùkù wa tiraka láti dàbí ọmọdé níwájú Ọlọ́run. bí o bá rí ara rẹ pé ó ti pọ̀ jù láti wá fi tọkàntọkàn kó fi máa jó kó fi máa yọ̀ fún ọlọ́run olùfẹ́ ǹjẹ́ báwo ni ó ṣe lè máa retí pé kí ó bùkún fún ọ. ó ní ìdí tí ó fi láti jẹ́ ògidì ọmọ ọlọ́run olùfẹ́ tí kìí ṣe ọmọ ọlọ́run ayédèrú tí a bá wo inú ìwé númérì orí ìkẹrìnlá láti ẹsẹ̀ kẹrin ó dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ó sọ fún wa pé olúwa sì sọ fún Mósè àti fún Áárónì pé èmi ó ti mú sùúrù pẹ́ tó fún ìjọ ènìyàn búburú yìí tí ń kùn sí mi èmi ti gbọ́ kíkùn àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kùn sí mi sì wí fún wọn pé olúwa wí pé bí mo ti wà nítòótọ́ Bí ẹ̀yin ti sọ lé etí mi, bẹ́ẹ̀ ni èmi ó sì ṣe sí yín. Òkú yín yóò ṣubú lé aginjù yìí, àti gbogbo àwọn tí wọ́n kà nínú yín gẹ́gẹ́ bí iye gbogbo yín láti ẹni ogún ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ tí ẹ kùn sí mi. Ẹ̀yin kì yóò dé inú ilẹ̀ náà tí mo ti búra láti mú yín gbé inú rẹ̀, bí kò ṣe Kalebu ọmọ Jefunne àti Joṣua nìkan. Olùfẹ́, ní ìgbà tí àwọn òbí kan kò bá fẹ́ láti gba ìbùkún Ọlọ́run, wọn kò mọ̀ pé ohun tí wọ́n ń sọ ni wípé ìbùkún Ọlọ́run àti ìdáàbòbò rẹ̀ àti àwọn nǹkan mìíràn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ó ti sú àwọn nígbà tí wọ́n ti kọ̀ láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Olùfẹ́, ní ìgbà tí mo wà ní kékeré, a tọ́ mi dàgbà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run lọ́kàn mi ni kí n tilẹ̀ tó bẹ̀rẹ̀ sí mọ ọlọ́run ọlọ́run wípé nítorí pé àwọn àgbààgbà wọn ni wọn kò bu ọlá fún ọlọ́run ó ní jẹ́ kó ìbùkún náà kí ó fò wọ́n ru kí ó sì bọ́ sí orí àwọn ọmọ wọn láti ẹni ogún ọdún wá sí ìsàlẹ̀ olùfẹ́ nínú bíbélì bí a ṣe ń súre fún àwọn àgbà ire yìí máa ń bá àwọn ọmọdé náà bí a ṣe kọ sílẹ̀ nínú Genesis orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ ìkẹrin ó dín ní ogún nítorí náà olùfẹ́ ṣe rere nítorí wípé eré tí o bá ṣe àwọn ọmọ rẹ àti ìrandíran rẹ yóò jẹ àǹfààní rẹ̀ ọlọ́run sọ nípa abrahamu wípé mo ti ṣèlérí fún abrahamu pé èmi ó bùkún fún un torí pé ìwọ sì jẹ́ irú ọmọ rẹ̀ n ó bùkún fún ìwọ náà pẹ̀lú. gẹ́gẹ́ bí ìbùkún àwọn òbí ṣe máa ń ṣàn wá sórí àwọn ọmọ, bẹ́ẹ̀ náà ni ègún ni ó ṣe máa ń ṣàn wá sí orí àwọn ọmọ. Ǹjẹ́ mo wá gbàdúrà wípé àwọn ọmọ rẹ kò ní fi orí kó ègún nítorí ẹ̀ṣẹ̀ tàbí àṣìṣe rẹ ní orúkọ Jésù. Gba àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà alákọ́kọ́. Baba mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí ìgbéraga àìgbọràn àti ìwà ìṣọ̀tẹ̀ kí ó ja ìrandíran mi lólè ìbùkún ọlọ́run kí ó sì wá fagilé ètò yín fún ayé mi ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jẹ́ kí ojútùú sí ìṣòro mi àti àkíyèsí àtòkèwá yín kí ó farahàn láyé mi nípa iná ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ohun gbogbo tí kò ti ń ṣiṣẹ́ dáadáa nínú ayé mi kí ó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ dáadáa kí ẹ má sì jẹ́ kí ìgbé ayé mi kí ó máa wà bákan náà mọ́ ẹ jẹ́ kí ó yí padà sí rere ní orúkọ Jésù yìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ sí inú ayé rẹ olùfẹ́ wípé àwọn ọmọ rẹ àti ìrandíran rẹ kò ní fi orí kó ègún nítorí ẹ̀ṣẹ̀ àti àṣìṣe rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn ṣe ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yẹn jíì bá ṣe ọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa láṣẹ máa bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street off Erikmor Road Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ pàtẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán gbàládùra pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ àánú èké yìí sí ọlọ́run tó pọ̀ nípa àti agbára yóò bá ọ ní ọ̀nà ìyanu ọwọ́ agbára rẹ̀ yóò kan ìgbé ayé rẹ̀ yóò sì ṣe àtúnṣe ìgbé ayé rẹ̀ tí ìgbé ayé rẹ̀ kì yóò sì fi rí bákan náà mọ́ Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.